أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله ترى الناس في هذه الأيام يعيشون في القرب وهم وغم ناصون بأن لهم رب الذي يكشف عنهم كربهم وغمهم وهمهم وأنه سبحانه وتعالى هو المجيب الذي يجيب المضطر إذا دعاه ويكشف السوء وهو سبحانه وتعالى قد وعد عباده المؤمنين ووعد الناس من ووعد كل من دعاه أن يجيب ادعوني أستجب لكم هذا وعد من الله سبحانه وتعالى الواعد الذي يفي بوعده ولا يخلف الميعاد وهو الذي يدبر الأمور كلها فلا ينبغي للإنسان أن يرى نفسه مدبر أمره بنفسه أو يختار من الناس من يدبر له أمرا أمرين الذي التبس عليه لا يدري أيهما يتقدم عليه فإنه يجعل علم هذين الأمرين لربي الذي خلقه وخلق كل شيء لذا كان رسول صلى الله عليه وسلم في حديث رواه جابر رضي الله تعالى عنه كان رسول الله صلى الله عليه وسلم قال جابر أن رسول الله يعلمنا الاستخارة في الأمور كلها كما يعلمنا السورة من القرآن يقول صلى الله عليه وسلم إذا هم أحدكم بالأمر فليركع ركعتين من غير الفريضة ثم ليقل اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر أنه يسمى حاجة كلها حوائج سواء كان أمامه سفر أو له قصد للذهاب إلى شخص أو أو ينوي الزواج من فلانة فإن هذه وغيرها من الأمور هي من الأمور التي ينبغي أن يستخير الإنسان ربه فيها يسمى حاجة ثم يواصل دعاء قائلا فإنك تقدر ولا أقدر إلى أن يقول اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في الدين ومعاشي وعاقبة أمري أو في رواية أخرى أو آجل أمري وآجلي فاقدره لي ويسره لي ثم بارك لي في وإن كنت تعلم أن هذا الأمر شر لي في الدين ومعاشي وعاقبة أمري أو قال عاجل أمري وآجلي فاصرفه عني واصرفني واصرفني عنه واقدر لي واقدر لي الخير حيث كان ثم رديني به واجتمع حاجته هذا ما علمنا الرسول وهي صلاة الاستخارة ودعاؤها في الأمور كلها وقد زاد في رواية أخرى للبخاري في الأمور كلها يعلمنا رسول الاستخارة كما كان يعلمنا سورة من القرآن هذا دليل قاطع على الاهتمام بأمر الاستخارة لا بذهاب إلى رجل ما وإلى شخص ما سواء كان مما تظنه وله من الصالحين كما كان يفعل بعض الناس في هذه الأيام وأن تقوم بالصلاة الاستخارة لأنه متأكد مرغب فيه لأن النبي صلى الله عليه وسلم إذا هم هم أي قصد الأمر أي أمر كان سواء كان من نكاح أو سفر أو أو ذهاب إلى مكان ما فإنك تقوم بالدعاء على الاستخارة لأن الله سبحانه وتعالى هو الذي علم كل شيء وقل أنت ترى شيئا مكروها عندك وهو عند الله خير وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على خير الأنبياء وإمام المتقين محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آه، أدوقكم الله سبحانه وتعالى وفي أتفي أنه لكو أجو sínú àyè àlùbáríkà nínú tó ní ká tó máa rántí ẹ̀ ká máa sọ nípa ẹ̀ ọlọ́wọ́ adúpẹ́ lọ́dọ̀ rẹ àwa bẹ̀ ọ́ nínú àánú rẹ jí máa èyí tí ọfẹ́ fún wa kí yìí mọ́sálá kì máa fún wa o ọ̀la ọlọ́run rẹ a ipò tí àwa ọmọnìyàn wà lónìí wa lónìí òun ni ọ jẹ́ pé ọlọ́run ó ti kó ọ̀pọ̀lọpọ̀ sínú ó ti kó ọ̀pọ̀lọpọ̀ sínú wàhálà gbogbo nǹkan yẹ ká gbé lọ bọ́lọ́hún gbogbo nǹkan ó lè yẹn gbé lọ bọ́lọ́hún ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ wa à ń gbé ọ̀ràn wa rí ọlọ́run sáni bẹ́ẹ̀ sì ló ní kálọ́ba tá a lè lọ gbọ́rọ̀ wa tọ̀ òun lọ́ba tá a lè gbọ́rọ̀ wa lọ bá òun ló sì lè ọ̀ràn wa gẹ́gẹ́ bá a ṣe fẹ́ ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ wa òun jẹ́ sí wípé. àwọn ẹni tí ò lè dá nǹkan kan yanjú oníkálukú wa ń gbé ọ̀rọ̀ wa lọ tọ̀ òun là ń gbé lọ bá ẹlòmíín inú wa rò wípé alámọ̀rí ọ̀rọ̀ àwọn òun lè dá yanjú fúnra àwọn ẹni kankan wa ò lè dá ara wa wa ò yé wa ọba tó dá wa tó sì dá ọ̀ràn òun فعول التدبير هلك صل من الأمر إلينا تجدنا أولى بك منك ẹnì kọ̀ọ̀kan wa ẹ má jẹ́ àríra wa lẹ́ni tó jẹ́ pé àárò wípọ̀ rárá wa a lè darí ẹjú gbogbo ẹni tí ń gbọ́rọ̀ rẹ̀ rí ọlọ́run sá ibi tí ọrọ parí sí náà níbi ìparun kálukú wa kádọ́rọ̀ wa padà sọ́dọ̀ tàbá lè a padà á rí pé ẹni tí ó ga jù tó lè gbọ́ bùkátà wa bá ṣe fẹ́ tó sì da náà rẹ̀ sí bẹ́ẹ̀ wájú wa òun náà lọ́ba tó dá wa. èyí ló fi wà nínú Muhammad nínú hadith tí jábìrú gbà wá ọlọ́wà nínú àtúwájú gbogbo wa lọ̀rọ̀ kan àbí méjì ni máa rú wa. pẹ́wọ́ ní kí iṣẹ́ báwo ní iṣẹ́ rí ibi mo fẹ́ lọ yìí síbi ọ̀dà àbí òní dá ohun tí mo fẹ́ ṣe yìí ṣé yóò gbè mí tàbí òní gbè mí kọ̀sẹ́ni tí ń bẹ láyé tí ò nírú ọ̀ràn yẹn lọ́dọ̀ irú ọ̀ràn yìí òun lọ wá sọ ọ̀pọ̀lọpọ̀ nù òun lọ sọ pípọ̀ mùsùlùmí lónìí òun lọ sọ ọ̀pọ̀lọpọ̀ wa lónìí là ń gbé kúrò lọ́dọ̀ ọlọ́run à ń gbé lọ bá ẹ̀dẹ̀ wa à ń gbé lọ tọ́ra ara ti ẹ̀gbọ́ òye òyí ló fi wà nù sẹsẹ àtúwájú ẹ̀dá lójú ayé ẹ̀ ọmọ mi bá wọn sàábé irú tí ń ṣẹlẹ̀ sí wa yọ ọmọ ọ ń ṣẹlẹ̀ sáwọn náà wọn lánàá bí máa kọ́ àwọn yóò ọmọ kọ́ wa lọ́nà tí èèyàn gbà á sí ẹ̀sà nínú ọ̀rẹ́ ẹ̀ tá sí sìhárà kódà ọ̀sọ̀ bá pé mú lè hà nínú gbogbo ọ̀rọ̀ pátá òun ló ti lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí kọ́ máa fọ ọlọ́run wá tọ̀sọ́nà kọ́ máa fi ọlọ́run wá Si òun nìkan méjì tí ń bẹ wájú wa táà wá mè yí tá a fẹ́ mú kìí ṣe bẹ́ẹ̀ ni ìsìkára nínú àdífì yìí jábìrù sọ fún ẹgbẹ́ fílù wò mú ìkú lè à nínú ètí mọ́ mọ́ Buhari gbà wá pẹ́nu gbogbo ọ̀nà wa pátá kò sí ìdá àgbọ̀dọ̀ mẹ́gbẹ̀ẹ́ síwájú ọlọ́ bẹ́ẹ̀ a fẹ́ ra kẹ̀kẹ́ ni agbọ́dọ̀ wọ́n kọ́ gbé síwájú ọlọ́ náà tí ẹ̀kẹ́ tí mo bá fẹ́ rà yìí lọ́ba lóore fún mi ilé ayé mi jẹ́ nínú àrí ọlọ́run bóyá fẹ́ gbéyàwó ni a gbé síwájú ọlọ́run àwọn làwọn ń rò pé tọ́kàn ní lásìkò yìí ìgbésẹ̀ dáàsì gbé sí ọ̀dọ̀rọ̀ sí alọ́run ọlọ́run lọ́mọ àwọn gbé síwájú ọlọ́run pé ọlọ́run èmi rò pé ìyàwó lọ́kàn tó bá jẹ́ pé lọ́kàn ló ràn mí lẹ́gbẹ̀ẹ́sẹ̀ rẹ̀ jọ̀rọ̀ mi lọ́rùn bí ọ̀bá sì kàn án gbogbo kúrò lẹ́mí mi tó wá darí ìkàmí tí ó lóore darí ẹ̀ fún mi ìdí mẹ́nu mi. kódà wọ́n bá débi wípé ronú wípé àgbàdo nìkan ní ìpínlẹ̀ àtẹ́kẹ́ òmùrìkúlẹ̀ ó tó náà síwájú ọlọ́run àbílá gbìlẹ̀ inú yìí bóyá ní owó wà sọ́kọ́ lọ́sọ́ pé jẹ́ pípa kìnnìrì ọ̀rọ̀ síbẹ̀. bí ọ̀bá sì jóhun ló lóore darí mi sí èyí tó lóore fún mi lónìí sẹ́mi àtẹ̀yìn sọ́lọ̀ súnmọ́ wa tó báyìí ọlọ́wọ́ àsúnlọ́ ọmọ àsúnmọ́ tó báyìí a ti máa bá ń sáfẹ́ ṣe láyé wa lọ káàkiri ẹ̀tọ́ ronú pápá kan òun ló ní kó ṣeéṣe àsún ọlọ́run mọ́ wa tó báyìí rárá a mú ọlọ́run jìnnà èrò ẹnì kọ̀ọ̀kan wa ní wípé gbogbo sáfẹ́ ṣe àwọn alálẹ̀ dáṣe ọgbọ́n wa ilẹ̀ rọ́ńbà wá fi lè jọ eléyìí ò lè rí bẹ́ẹ̀ ẹni tó lè mẹ́rọ̀ǹgbà wa jọ ní Allah subhanahu wa ta'ala èyí ló fi wà ní òṣèṣe aṣíwájú ẹ̀já sallallahu alayhi wa sallam níbi máa fi istikhara kọ́ gbogbo àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ìjábìrù ṣe gbà wá fún wa ó ní máa kọ́ wa nínú gbogbo ọ̀ràn olókìní ká máa ṣe gbogbo nke olori ká máa tẹ̀sí hàrà lé lórí ó sì máa kọ́ wa bí ìgbà tí ń kọ́ wa ní asúra nínú alukur'an bí ìgbà tí ń kọ́ wa ní súra nínú alukur'an táàtù máa kàdúrà yẹn táàtù máa tọ́ fún un ó bẹ̀rẹ̀ egungun ni àwọn yìí mélòó ló wa ilé oníyẹn kan wò lámà ilé ẹ̀ bá ń wò ó ń ilé ẹ a ń ṣe sìhárà ńlámọ̀ tó lọ́n ti ń gbé sìhárà lọ báwọn àbá bí wọ́n sí nǹkan yìí máa gbé kọ̀rọ̀ máa yẹyẹ ìwò àwọn sọ fún ọ ni mo gbé fún ọ. àná wa máa a lọ wo ọ̀dọ̀ àfa la ọ̀pẹ ni ń wò fún wa. ọ̀pọ̀ o lórí náà tí wọ́n rán ọgbẹ́ ọba èèyàn ara kálukú ló ní kẹ́ ìbẹ̀rẹ̀ aburú ni pé èmi ní màá bá èèyàn ara kábíọ̀ ọ́ oníkálukú ní í ṣe lílẹ̀ tá a lẹ́ni mélòó nu wa ló tó bá yà á mọ́ mélòó nu wa ló béèrè ẹ̀ á béèrè a lọ béèrè kí ti fún wa ìta tọ́lá ìta òun kiri

mo fẹ́ ṣe nǹkan báyìí ànábì ní tí o ṣe fàlẹ́ yẹ́rù kàrò kàtẹ́ lọ kí wọn pa méjì lórí gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá fẹ́ ṣe ànábì ní lọ kí wọn pa mélòó ọ̀pá méjì nìjẹ́ lè fari jọ tí ọ̀jọ́ ìrùn ọ̀pá méjì tọ̀rọ̀ yẹn kéṣe tàṣùmọ́ ọ̀pá méjì tí ò ní jọ̀rọ̀ yẹn ó lè jẹ́ ní ọ́fíìlà kan náà lọ́yàn tọ́jọ́ pa méjì lẹ́yìn gbogbo òun ọ̀pá méjì tí èbá tà sí ọ̀ràn yàn ìlànà mi ní ká ṣàdúrà yìí. o lè ṣàdéédé mọ́pá méjì wá fún ìtìhárà fún ẹ̀. o ní ká kírun ọ̀pá méjì kí aláàmọ̀ wí. o ní sáà bá ti wá kírun ọ̀pá méjì yìí tán. ìyẹ́kùn ká máa sọ pé Allahumma inni astakhiruka bi ilmik. ìrì ọba ni o mò ń fi ọ́ fẹ́sà. lórí ọ̀rẹ́ tí ń wájú mi pẹ̀lú ma rẹ torí wọn nìkan ló ní màjù wà á bí kùdìrà mo sì ń béèrè agbára lọ́dọ̀ rẹ ọlọ́run pẹ̀lú agbára rẹ àní gbàgbára lọ́dọ̀ ẹnìkan àní béèrè lọ́dọ̀ ẹnìkan ọ̀dọ̀ a ní lórí gbogbo ọ̀ràn wa ọ̀dọ̀ ẹni tá a ti gbọ́dọ̀ nípa a gbọ́dọ̀ lọ di omi kápá lọ fi gbàgbára pèsè ìkẹ́kẹ́ bá fẹ́ ṣẹlẹ̀ kálí mọ́ mi sáájé a gbọ́dọ̀ lọ di igi kápá fi gbàgbára a gbọ́dọ̀ lọ di òkúta a gbọ́dọ̀ jókòó kiri kápá fi gbàgbára àtàkìdírúkẹ́ àtàkìdírúkẹ́ bí kùnú láti. àbẹ́mi ní ká sọ fọ́lọ́ pé wọ́n nìkan ni mo ń fi agbára rẹ ni mo fi ń rúra mi lágbára. wà á sálùkẹ́ mi fọ́tìlì kàlà àzíì. ìrí ọlọ́run nìkan ni mò ń bẹ̀ láti inú ọlá rẹ tó tóbi abóòlè ló sì máa kí ọlọ́run mẹ́sàn-án mẹ́wàá máa ń ga tí ò ní dojúkọ àwọn tóun náà fi sí a àwọn àtúmọ̀ sọ bọ́lọ́ tó fa ìwọ nìkan lọ kápá gbogbo nǹkan gbogbo tí mo rò fún mo fẹ́ ṣe tí mo rò fún mo fẹ́ ìrẹ́ nìkan lọ kápẹ́ wọ́n la ákìdìr ìkápá wọ́n Iri ọlọ́run nìkan lọ́mà wàlà àlà èmi ọ̀mà kankan wà á ń ta aláàmúlẹ́kùn yòó ìrí ọlọ́run nìkan tó máa gbogbo tọ́pamọ́ ìtọ́jú ẹnì kò tó ìrí ọlọ́run nìkan lọ́mà aláwòrán ẹ̀yìn kò tẹ̀ tààdà ọba mi tó bá jẹ́ pé ọkùnkùn mà pé àná àbẹ̀rẹ̀ àmúra ọwọ́ àdá tó fẹ́ ṣe ìyàwó tí mo fẹ́ gbé yìí ọkọ̀ tí mo fẹ́ níyì ilé tí mo fẹ́ kọ́ yìí ọ̀dà ní ẹ̀yẹ síbẹ̀ tọba wa wí sẹ pé tọba mọ̀ pé ìrọ̀lọ́n bá mọ̀ pé ayérali kí n ṣe nǹkan yìí ló lóore fún mi fìdíìnì yóò lóore fún mi inú ẹ̀sìn mi tí ò ní bẹ̀sẹ̀ mi jẹ́ ẹ̀wọ̀n tó kọ́ ti wájú gbogbo tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá ṣe lónìí àrùn mẹ́sìn ma bẹ́sìn bá lè bàjẹ́ kọ́ bàjẹ́ àníta sábẹ́ ṣe yìí kó fẹ́ ṣe ọlá àkọ́kọ́ ronú ẹ̀sìn ma kí tí mo fẹ́ ṣe ìbá lè kó bá ẹ̀sìn mi fìdíìnì tó lóore fún mi nínú ẹ̀sìn mi wà máa ṣì tó sì lóore fún mi nínú sẹ̀mí ayé mi wà á kébàtì amòrì tó tún lóore fún mi ní kẹyìn ayé mi níjọ́ tí mi ò sí láyé mọ́ tí ó jẹ́kulẹ̀ mi ọjà níwájú ẹ tàbí ó lè fẹ́ ájìlẹ̀ amòrì wà ájìlẹ̀ yìí. tí ó lóore fún mi nínú ìṣẹ̀dá ayé tí mo kẹ́jú lò yìí ìṣẹ̀dá ayé ni o akẹ́jú lò ni o bẹ́ẹ̀ yẹn ní bẹ́ẹ̀ yóò kú ọba Saudi Arabia tó ti gbádùn tó ti kú láyé lánàá gbogbo gbogbo nǹkan yẹn ní láyé ni wọ́n ní ọlọ́run ò torí ẹ̀ wọ́n sì ọ̀rọ̀ tí ọ mọ̀lẹ́ tí a ló lé bó ṣe kú làbúrò tí ń bà ẹ̀mí kò ní kíní kan àbúrò tí ń ṣe oṣù bẹ̀rẹ̀ ìjọba kò ní wà láàánú tí a ní bọ̀ wájú ẹ̀yìn ọlọ́run jẹ́ kọ́ dáhùn ńgbà tí ọ̀lù fẹ́sìn bí tíá àfẹ́sì sí ẹnu ayé ta fẹ́ níhùn náà là ń lé ẹgbẹ̀ká lọ ọlọ́wọ́ báyìí tún pàdé lọ́wọ́ rọrùn abápàdé lórí atẹ́gùn rọ̀lẹ́ ní ní reality bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó jẹ mùsùlùmí láàmú amẹ́nubà torí ní lọ ní níta ní ìsìn. tọ́ba jẹ́ tí ó lóore fún mi ní láyé mi àti ní kẹ̀yìn ayé mi. ọláwọ àtọ́gbére ọlọ́run fákìdìrì òye kádàrá rẹ̀ fún mi ìtí mo fẹ́ ṣe ìtí gbé wáwájú rẹ̀ kádàrá rẹ̀ fún mi wọ́n yẹ fèrè òye ṣìṣe kí ló dáa sẹ́dùn àwọn. ṣùgbọ́n èmi ti jìnnà gbogbo náà ń ṣe pátá ìrántí ọlọ́run bẹ̀. àìrántí ọlọ́run kápọ̀ ọlọ́run bẹ̀rẹ̀ a máa ṣe lọ ní bí alágbára bóyá ọmọ wo gbé nítorí kó séǹtì lápò ẹ bóyá mọ́sínì lọ fẹ́ rà ó ti wò kó ti yá lọ ra mọ́sínì nù mélòó mélòó lẹ tọ́jáde lẹ́tọ́ ló lọ ra nǹkan tọ́pàdé ikú kò ní jáde ọlọ́run nìkan òun lèèyàn fi gbàgbára òun lèèyàn lọ fi béèrè ìdí àbùkátà àtúwà sọ fọlọ́run pé táyé tí mo ọba jẹ́ nǹkan tí ó jà burú fún mi nídìí ẹ̀sìn mi àti ayé mi àti ayé mi ìrẹ́ ọlọ́run fásitì fún àmì bá ń gbé nǹkan náà jìnnà mẹ́jẹ̀ ronú kàmá ni àmì ọ̀wá ọ̀wá ní wọn ló tún wá pé wa kúndúró lé kádàrà tó lóore lọ fún mi. ṣàgbàtí bàbá burú ló jẹ ọlọ́run mọ̀ pé afẹ́ràn nǹkan ayé tó a bá bá yóò dùn a àwọn yẹn mi lóore fún mi. kódà kánà níbi ètò lóore ọkọjá kọ ọmọ kàtàkùsà túmọ rọdíìnì bìhí rọdíìnì bìhí wá fi èyí tó ṣe fún mi ìjọ mi nú sàkóso mi fẹ́ ṣe ìlọlọ́run rí wípé aburú náà jẹ́ tọ́wọ́ amukú òfun mi tí ilé ó pààrọ̀ mi àwọn mi má lè rántí mo ronú pé mo fẹ́ ṣe tẹ́lẹ̀ ìjọ mi nínú kì í má lè rántí ẹ̀ mọ́ àwọn àdàkọ̀ bùkátà yẹn níbí báyìí ó yé wa pé sihara àdúrà kan tí gbogbo mùsùlùmí tá a bùkátà sí ni tọ́dọ̀ ra yẹn fún wa ká máa ṣe lórí gbogbo àlámàrí ọ̀ràn wa pátá láì dá sí tá a bá fẹ́ ṣe wọ́n ní ká kírun ọ̀pá méjì wọ́n sọ fún wa kọ́sá máa jẹnu ọ̀ràn yàn. eléyìí sábẹ́bí sọ fún agbómingéèrè fàrídọ̀ òun lẹ̀ rí tọ́jú oyè wa wípé àdúrà ìsìkára àìsí lẹ́yìn ìwọ̀n ọ̀ràn yàn. a máa ma fi méjì tí ó náà fúlàní. lẹ́yìn ẹ̀ láwa ṣe àdúrà yẹn gẹ́gẹ́ bí a ti wí. torí wípé ẹni tó ma gbogbo ọ̀ràn tọ́mọ nìyẹn bùkátà sí nílé ayé ẹ̀ òun lọ́lọ́run subhanahu wa ta'ala náà fi sọ fún wa pé gbogbo ọgbà tọ́rọ̀ kan tọ́ba rú wa lójú kákìnà ọ̀pá méjì yìí kódà ó lè jẹ́ rọ́kẹ́ àti ẹ̀dá fi máa kí ọlọ́run a bá wọ mọ́sáàsì lè ẹ̀rí pé nínú ti kàdí ìfìyẹn délẹ̀ kò jù lọ. èyí tó sọ̀rọ̀ wájú ẹ̀ ẹ̀rí pé kò kankan nù yẹn tó sọ fún wa pé ọ̀làlà. kò sọ fún apásìkò kan wípé ń bọ̀ bá ṣe lóòrùn nìkan wá sùn kó lè lálà kò mú wá wa. ibi táwọn ọmọ èèyàn ti sọnù tí wọn fi lo ẹni tó wá pẹ̀lú ọtí ara tí ọ̀la là orí kankan tí ó kù sí gbà yóò pé kó ṣiṣẹ́ yóò pé kíní yóò ṣiṣẹ́ ni ẹni tó sì fi súnà rẹ̀ lélẹ̀ fún ọ̀fà láti ọwọ́ àfikún òun làlá gbogbo àdúrà a ìsọ́bẹ̀rẹ̀ àlá kò bùkátà àlá àti béèrè ẹ̀sà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala òun náà ní istikhara a lè ṣe lálẹ́ a lè ṣe lọ́sàn-án èyí tó wọ́n wù wá nù súrà lálẹ́ kélé lẹ́yìn suratul Fatiha lẹ́yìn ẹ̀ nígbà ọjọ́ pàdúrà ni kò sí èèwọ̀ ńbẹ̀ èèyàn lè sọ gbólóhùn ọpẹ́ tá a fi máa sun rẹ̀ ní mọ́lọ́run torí pé ìta fẹ́ béèrè oore kan ló ṣe fún wa tá a tún fi béèrè oore míì. bọ́lọ́wọ́ ọ̀bá tó orí kan fún yàn kò tún lè máa béèrè orí orí làlàáfíà ẹni àlàáfíà ń bẹ lọ́wọ́ rẹ̀ náà sọ fọ́lọ́ kó fẹ́ gbéyàwó pé kó wọ́n gbé ọgbádùn ni bí ọ̀bá gbádùn lọ́kàn pẹ̀lú ọ̀rọ̀ ìyàwó ẹni àlàáfíà bá ń bẹ lọ́dọ̀ ẹ̀ òun kí ló dá làáfíà. àádùgbò bọ́lọ̀ kò sí èèwọ̀ mbẹ́ àkàtà láti fa sọ́jà ẹ̀dá wa Muhammad. kọ̀sákọ́ọ̀lẹ̀ wípé súra kan òun la lè ké ẹnu súra téèyàn bá mọ̀ fi lé fatia kódà kò sí àkọọ́lẹ̀ repetition fún ká sọ pé àdúrà yìí ká ṣe lẹ́ẹ̀mẹ́ta ẹ rí i pé nínú nọ́ọ̀sù àdìsí yẹn tí mo gbé wá fún wa ànábì ọ̀sán fún wa pé ẹ̀mẹ́ta ni ká ṣe kò sí àkọọ́lẹ̀ repetition kankan kò sí fún un wọ́n sì fẹ́ àlùfáà àwọn Nawawi rahimahullah. wọ́n lẹ́nu kọ̀ọ̀kan wa ó fi ń dá ká gbìyànjú kọ́mọ jẹ́ fúnra wa òun ni a ti ní kankan lẹ́nìí ṣáájú ká tó ṣe ìsìnkára bẹ́ẹ̀ àkàn méjì ní bẹ́ẹ̀ ti gbé kan sí ọkàn pé eléyìí ni ìwọ́gán fẹ́ràn. a gbọ́dọ̀ fi gbàyà wálẹ̀ fún tọ́lọ́hún tí ó fi ṣe alọ́kàn láti ṣe. àwọn afẹ́sìn wọ́n fẹ́ ká ṣe sìárà sórí àwọn nǹkan tó jẹ́ mọ̀bá ni o àìṣe sìárà lórí nǹkan tó jẹ́ nǹkan ìwọ̀ wọ́n fẹ́ sìárà lórí wípé ọ̀fẹ́ sin ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ ni wọ́n máa ń sin ní ni wọ́n máa ta. wọ́n gbé tíárà lórí eléwó àwọn náà ti mọ̀ pé lóun ọ̀ràn afẹ́ àká èyí sì fowó ẹ̀ jẹun rówó aráàmù ni ọtí títà wọ́n ti ròyìn kó pé ju nǹkan mi lọ ìkárta aládùúgbò wa máa lọ bá jíjẹ́ kí ló tó wá débi ilé ah, ọlọ́làjì òǹkó ah. bá mọ̀ ní láti lẹ̀ ní ah, pé kí ni kíní ìgbà lọ́wọ́ ọba tí máa dé kí ló dé ọlọ́tàjú nǹkan mi àà ọlọ́ni ìmọ̀ yẹn táwọn jẹlẹ́rẹ̀ lórí ìgò kan mọ́ ní mọ́jẹ̀ mọ́ ìfẹ́ mọ́ yẹn táwọn jẹlẹ́rẹ̀ lórí lórí ìgò ọtí kan àìsẹ́sẹ́ ara lórí tí ọba jóhun ìwọ̀ ìsẹ́ ara yìí wọ́n fẹ́ ká máa ṣe é. kò sí ní ìkẹta ṣe pẹ̀lú wípé bọ́jọ́ pé kí èèyàn tó gbọ́kàn lọ bí kankan tàbí tá a fẹ́ ṣe tàbí kankan kó tó ṣẹlẹ̀ sí ni lórí tá a gbé sìárà lé lórí ọlọ́run lọ́mọ ìgbà tí nǹkan jóore torí tá à ń pè ní sìárà yìí rọ́ọ̀sù tawakkuli ala Allah tí wọ́n bá ní kí wọ́n wá orí ìbọ́lọ́ǹdó sáko wá ẹni tí bá ń ṣe sìárà ẹ̀yọ́ bọ́lọ́ǹdó ni máa ṣe ẹni tí ọ̀bọ́lọ́ǹdó kò lè ṣe sìárà tàbódè torí mo ṣe ọlọ́run ó lè yá ó sì lè pẹ́ ṣùgbọ́n tí èèyàn bá ti bọ́lọ́run tó dápó ní wípé ti ara lọ́kàn nú ọ̀rọ̀ ọ̀hún àti ọ̀bọ́lọ́run èṣù ni ọmọ ọ̀dọ̀ èṣù ni ó ti lọ gba agbára torí ọmọ òfin títí ara lè ó lè pẹ́ orí ìbọ́lọ́run òun là ń pè ní sàkárà. nítorí wípé gbogbo ìgbà tí èèyàn bá fẹ́ sàárà yìí akẹrùkú afsara ìbádìlá ìsìmánà ọ wà nínú ẹrú sí ọlọ́run tọ́pọ̀ nígbàgbọ́ sọlọ́run. nítorí wípé ìgbọ́ràn lé ọlọ́lọ́ gbogbo ọ̀ràn ni. ó sì ní góńgóri ìgbàgbọ́ kọ́lọ́wọ́n bá tí ó sì wá lẹ́rú tí ó lè gbé ọ̀rọ̀ rẹ̀ lé Ọlọ́run subhanahu wa ta'ala tí ó lè gbélé lọ́wọ́ kò sí ìwọ́n bẹ̀ bí èèyàn bá ṣe sí ara lọ àbí sí ara yìí gángan ẹ̀ríkà láfihàn ọ̀pá méjì àdúrà rẹ̀ o lè ṣe ṣáájú kó tó sálámà àdúrà sí ara yẹn èèyàn lè ṣe ṣáájú sálámà ó sì lè dé lẹ́yìn ìgbà tó bá sálámà tán ṣùgbọ́n àwọn àfẹ́ẹ̀sì sọ fún wa pé ká ṣe àdúrà yìí ká tó sálámà lórí ìrun ọ̀pá méjì yẹn ó fi dáa jù nítorí kíni nínú àgbà wa ìṣesí ànábì tí bá ń ṣàdúrà ìṣesí rẹ̀ ni wípé tó bá kírun tán òun èéfi e àdúrà rẹ̀ sẹ́yìn sálámà ọ̀pọ̀lọpọ̀ àwọn súnà inú ṣètì ànábì ni wípé gbogbo àdúrà tó bá fẹ́ ṣe tó bá ṣe náfìlà tán kó tó sálámà ní máa ṣe àdúrà rẹ̀ èyí ṣe bàbá wa sálámà tán òun ni yóò ṣe máa ṣàdúrà ẹ rí wípé àdúrà yẹn àdúrà ṣáájú sálámà ó sún ní mọ́ ọlọ́run ju ẹ̀yìn sálámà lọ torí pé èèyàn bá wà tí ò sí sálámà yóò sì máa ríra rẹ̀ fún owó àwájú sáni tó wájú ọlọ́run ṣùgbọ́n tí èèyàn bá ti sálámà tán ó tún lè máa dára lé rẹ̀ lóòtú bá ń ṣàdúrà lọ. èèyàn lè máa ṣàdúrà lọ́wọ́ mọ̀gbọ́n mọ̀gbọ́n ṣùgbọ́n tí èèyàn bá wà lórí ìlú kò ní ṣe lé. àárín wípé èèyàn súnmọ́ ọlọ́run ṣáájú kó tó sálámà ju ẹ̀yìn ìgbà tó tẹ́kí mi tó sálámà lọ. èyí ló fi wà nínú ìṣesí aṣọ́jú ẹ̀dá gbogbo àdúrà tí sábà ṣe ọmọ ń ṣe síwájú kí ó tó sálámà nítorí wípé oníran kankan òun ló lè máa bí ìyàn lọ́wọ́ lẹ́yìn tí èèyàn bá sálámà kan ìyàwó gan lè bí ìyàn lọ bàbá rí wípé èèyàn jókòó táyà tí èèyàn sálámà tí ń sàdúrà lọ àwọn ayé àná ó ti mọ̀ pé wọ́n kírun lọ wọ́n á fi nǹkan lọ yàn àwọn ọmọ ti dáma dáàbì ń ṣe bí ni wọ́n kírun lọ ṣùgbọ́n bí èèyàn ti ti salama. wọ́n fẹ́ gbàdúrà ni wọ́n lè wọ́n máa bìyàn lérò náà pé aláàjì ti ní ẹfẹ́ jẹun ìrẹsì ní àbí iṣu èèyàn lè pé tàbí nàmbà tù nù pé iṣu ni ọkàn ti ti kú ọ̀ lórí kíni ó ti kú ọ̀ lórí àdúrà òun làwọn àǹfẹ́ẹ̀sìn òun ni a fi gbà wípé kásàdúrà yìí ká tó sálámà ọ̀dà àjù kí a ṣe lẹ́yìn bàtà bá ṣe kíni tàbá sálámà kan lọ torí lẹ́yìn ní sèse ànábì nínú gbogbo àdúrà rẹ̀ èyí tí aṣáájú ẹ̀dá sallallahu alayhi wa sallam tí máa ṣe ọmọ ń ṣe àdúrà yìí lẹ́yìn ìgbà tí àbíṣáájú kò tó sálámà. àwọn tó tún jẹ mọ́dà lẹ́kọ̀ọ́ tá a fẹ́ ṣe fúnra wa àtàkíyèsí ó tó kù síwájú ṣùgbọ́n àsìkò tí wọ́n ti lé wa bá jimoh tòní ọlọ́run ní sí ní àtìmọ́ fún wa yóò sì gbà ní ẹ̀sìn fún wa pẹ̀lú yọ̀ǹda ọlọ́run bí ọ̀rọ̀ mi ọ̀bá sọ̀rọ̀ ẹ̀dọ̀ náà yẹn fún wa tá a ti ń bẹ kọ́lọ́n jẹ́ ká máa bẹ lérí dáadáa ní ọjọ́ mẹ́jọ á máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yìí kan náà kọ́lọ́n ọba kọ́ gbà ní ẹ̀sìn fún wa torí tá a bùkátà sí ni torí gbogbo wa la ní nǹkan tí à ń fẹ́ gbé síwájú ọlọ́run tọ́jú ẹ̀kọ́ bá ìlú sì lè bá ní ṣe ọlọ́wà tó bèrè àfihàn ìwọ lọ darí ẹ̀kan gbogbo wa sínú ilé ìjọsìn báyìí agbára rẹ ni kì í sagbára ẹnì kankan nínú wa wá wọlá agbára rẹ tó fi darí ẹ̀mí wa sínú léèsì rẹ gbogbo ohun tí ń ṣe bùkátà sẹ́ni kọ̀ọ̀kan wa ta gbé síwájú rẹ ọlọ́run mọ́sálẹ̀ ìbàdàn bíyà rẹ ìwọ lọ́ba tó o bíyà bùkátà ẹ̀dá ọlọ́run bíyà bùkátà ẹnì kọ̀ọ̀kan wa èyí tó jẹ málàmọ́ ní ọ̀rẹ́ ẹ̀sìn ẹnì kọ̀ọ̀kan wa tá a gbé síwájú ọlọ́run ibi ẹnì kọ̀ọ̀kan wa kù sí lórí ẹ̀sìn táwa náà ti mà á ti kà á ti rí àmọ̀ pé tá a bá ṣe kẹ́yìn ojúrere rẹ̀ lábàápàdé ṣùgbọ́n kò tí ì rọ̀ á lọ́rùn ìwọ tó o ṣe nǹkan nírọ̀rùn fẹ́ dà mọ́sálẹ̀ ìjọ ọlọ́jọ́ ọ̀rọ̀ wa lọ́rùn ọlọ́run gbogbo àyè tẹ́nìkọ̀ kan wá wà tá a ti ń dẹ́sẹ̀ sí ọlọ́run táwa náà ń wo pé ní ìyá ni tá a ti mà ṣùgbọ́n onímọ̀ yẹn kó o ìwọ lọba tó o èèyàn ró ìwọ ló gbé ẹ̀mí Yusuf ró tí o fi rọ́gbọ rẹ mo fi sọ fún pé bá ṣe wípé ó rí àròjà ọlọ́run a òun náà bá rọ́lù ẹsẹ̀ yìí ìrẹ́ lọ bá tọ́ máa mú ẹ̀mí àwọn àyànfẹ́ rẹ ró tọ́ ọ máa dirú tí èyí jẹ́ kí wọ́n lè kọlu ẹsẹ̀ ọlọ́wọ́ àbíọ́ mọ́sálẹ̀ ìkàwá máwọn ẹ̀jọ́ náà àwọn àyànfẹ́ rẹ tọ́ máa mú ọkàn wọn ró tọ́ máa mú wọn jìnà ọlọ́wọ́ bẹ́ẹ̀ ọlá ọlọ́run ọlá rẹ orílẹ̀-èdè nàìjíríà orílẹ̀-èdè yìí bàjẹ́ ni wọ́n ń darí wọn sí dáadáa èyí tó kù ń wájú torí pé ara wa ọ̀gbàyà ọ̀gbà fìtínà ọlọ́run ṣàánú wa o ìfàyàbalẹ̀ tó lè yàn fi sin ọlọ́run tí ìfàyàbalẹ̀ bá kú o kò sí ti jẹ́mu bẹ́ẹ̀ sí ma ẹ wà náà Ibrahim nígbà ọ̀fẹ́ sàdúà kí lè bẹ̀rẹ̀ ó nílò ọlọ́run bá nu ìjẹ́lẹ̀ áàtà bàlà dání àmìnà níbi ìfàyàbalẹ̀ lágbára dénú láàfin sálẹ̀ wọn máa sàdúà rẹ̀ ìtọ́kọ́kọ́ béèrè lọ́dọ̀ ọlọ́run fara amáka ìfàyàbalẹ̀ lọ́kọ́ béèrè fún un. ọlọ́wọ́n bá ń pẹ̀lú yìí nínú ìfàyàbálẹ̀ nígbà tó ṣẹlẹ̀ ọ̀sán ló tó wá sọ pé wà ní zuku aláwú nínú ìsàmàrà wọ́n bá ń ṣe ìjẹ́ ìmú ní òun fún kí lọ́kọ́ fi ṣáájú ìfàyàbálẹ̀ bí ọ̀bá sí bí èèyàn ní owó bó ti tó tó ìfàyàbálẹ̀ ló lówó rí ti fi rówó ná tí sí èèyàn ò lè ẹ̀sìn gan ò lè ṣeéṣe ìfàyàbalẹ̀ òun lè yàn fi rẹ́sìn ọlọ́run ṣe lànàbí fi gbé gbogbo dé èèyàn fi gbádùn ayé ó kó sábẹ́ ẹ̀ka mẹ́ta ó ní aṣọ fún èèyàn tọ́lọ́ bá ṣe nǹkan mẹ́ta fún màhàfíìsì dúnìyà gbogbo dé èèyàn fóun lé kiri láyé lọ́wọ́ rẹ̀ tìkẹ́ ọlọ́lákọ̀ọ́kọ́ ó ní gbogbo ẹni ọlọ́run subhanahu wa ta'ala tọ́ba fi láyà balẹ̀ nínú ilé rẹ̀ ó fi láyà balẹ̀ inú wẹ́ ọlákọ̀ọ́kọ́ nù. ẹlẹ́kẹ̀jì wà mọ̀ áfá fi bàdànì ó sì fún lálàáfíà lárẹ̀ kọ̀ọ̀kan ìsànṣẹ́. ẹlẹ́kẹta wà káànà ọlọ́run sì sẹ́kù kú tùyà omi. ìtọ́fẹ́ jẹ lójúmọ́ ọlọ́run fi jẹ yà. kẹsẹ̀ kó di dúkìá kalẹ̀ kó di wọ́jọ ṣùgbọ́n bùkátà rẹ̀ ń ṣe kíni òbíra ó rí bùkátà gbọ́ ọlọ́run ti ṣe gbogbo rẹ̀ ayé fún kẹta náà ọ̀yọ̀ fàyàbalẹ̀ fún mẹ́ta tó fi láyà balẹ̀ nínú ìlú ẹ̀ nínú ilé ẹ̀ ẹni ẹlẹ́kejì ọlọ́run sì fún lálàáfíà lóríkì ààrẹ ọ̀pá ìsẹ̀jẹ̀yà ọ̀pá ìsẹ̀jìyà fún ọ̀pá làáfíà jẹ́yà ẹlẹ́kẹta òun fún lóúnjẹ òjọ́ òun fún jẹ ìtọ́fẹ́ jẹ ọlọ́run ọmọ rí jẹ ó ní gbogbo ayé ló ti tì ní ọlọ́run fi aláyà balẹ̀ lórílẹ̀-èdè yìí ọlọ́run ṣàánú wa o gbàǹtẹ́ darí wa fún bá ìlú wa ìlú tẹlẹmù iná mẹjọ dàrú o ìyá aláyàbalẹ̀ ń bẹ o ìpínlẹ̀ wọ̀ sùn mẹjọ dàrú o ọlọ́nfẹ́ aláyàbalẹ̀ ń bẹ o inú ilé ẹnì na wa náà mẹjọ dàrú o lẹ́ni tó fi láyàbalẹ̀ inú ilé